Eni tèrè náà tèrè tèrè náà eni tèrè náà tèrè tèrè náà iná pupa dẹ́lẹ́jẹ́ tèrè náà òjò dúdú bọ̀ lọ́jọ́ tèrè náà kàkà kí n fẹ́ náà máa fojú tèrè náà òjò lọ́kọ àgbàdo tèrè náà òjò lọ́kọ àgbàdo tèrè náà. ẹni tèrè náà tèrè tèrè iná ẹni tèrè náà tèrè tèrè iná iná pupa abẹ́lẹ́ jẹ́ tèrè iná òjò dúdú bọ̀ lọ́jọ́ tèrè iná kàkà kí n fẹ́ máa fojú tèrè iná òjò lọ́kọ̀ àgbàdo tèrè iná òkòjò lọ́kọ̀ àgbàkodo tèrè iná.